إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ya kumulyawo anaike o mekare nyangu ya to ini ekwuhi adin anaike anyị ewureba ịnụhụ shaban ababiremi ilai 1438 anaike ntumori sallallahu alaihi wasallam awa mi hijira horo maka na medina da sari ho ibo ihe na ike anyi ihe mba ịnụ ọhụụ era 2017 iwe ni shara na tamamul minna fi fikil kitab wa sahih sunna ani adil ibn yusuf alazazi ana ike ọchere yani ni rai e, azan owe ihe ọnụ ihe na na ihe nọ nda ike bible dịrị manisha na anọbi ahkam wa adab tata'allaqu bil mu'azzin sawa kare onri ibrahim merka amen enizuge ile owahi emesha na dai ke anato ohinon etu hanan anawe an yaltafit bi rasihi wa unqihi yamina wa shimala fi hayalatain anawe oijishi ileso ati obe ni ibori ati iboha ene ijo ke hayya salat o hayya ala falah yani anatoa hemba oni anashajin okay yustahabu wadu asabi aihe fi uznehi e shaka osoban ozigigan e wa do shatun tan li annahu warada fi ihda riwayat al hadith sabiq aka goke adobe inozi konya anadi hadith ana ka odobe de ka ra'aytu bilalan onora bilal yu'azinu wa yadurru wa atba'u wa atabi'u fahu okonori bilal ka hewu ويضر ديجسين دون أساس فاهو ها هنا وها هنا دون أساس لنا نينا نوينا دوك أصابعه في أذنيه يعني أذيك كان أيبا دايكا إنوتان أيبا وينان قال العلماء أنا يعني لك وفي ذلك فائدتان أهما ما أني أيفاني أيبا إحداهما كنيرا إنان أنه قد يكون أرفع لصوته oyiba wo me ono ku wo chuluta onye me ka ungwano ne bahuna bo saniya huma ogwahoban ono be annahu alamatu lil muazzin asiya bi ona ki ahyun li yurafu man ra'ahu agoden ne ona ikore ala bod do ya hana ikono de aw kana bihi samam aw ka oronon do gutaben do ya kai annahu yuazzin oronon ahyu ijana sobo chiro uta dɔki saa minan ana tɔ ɔɔ hinta an yastakbila alkibla ɔna ona ka ɔna hew ay ka eidi eidi kaaba ya ahon iya no bi kan qala ibnu munzir rahimahullah yani ibnu munzir umuri me ayan baya ako wa ajma'u ala anna min sunna an yastakbila alqibla bil adhan aka tirin tabe ka in sana ka ono bi sunnan ono ka ono ka ayo obika kibla o ma hiwa nono wa zalika anna muazin ala muazinai rasulillahi sallallahu alaihi wasallam agoka muazin ay wonto mori sallallahu alaihi wasallam yani muazinin akawela naika ene ya hiyo isala yonto mori sallallahu alaihi wasallam kanu azinuna mustaqbilin alqibla mustaqbil alqibla yani hiyo dai kai bebe ki qibla takwa min zalika ma rawahu siraj ina ni sana ka imam siraj da fi musnadihi in musnadan an mujma ibn yahya hono wa mujma ana wa yahya qala aga ka kuntu ma abi umama ibn sahal ma ya fi abi umama ana wa sahal wa huwa mustaqbil al muazzin fa kabbara muazzin okay dai ka wa we kan ana ke ahyun fa kabbara al muazzin de muazzin da me kabbara wa huwa mustaqbil al qibla dai ka wa we ka ahana ka we ka kusala وإسناده صحيح وزنا وزاوية نايكا أو جتر دوك فإن حل باستقبال القبلة أو كان وكا أو تزو أو جسيهون أو يبكي قبلة كره له ذلك إيو يوكا بومي إيو يوكا أو جسيهون أهنايكا إذا بقبلة وصاها أذنه أما أوينايكا أو أوينا أو جتر taase an ana ko to hoina hukmu taharatu asna ila azan o kale ana we ini o imone ni inu mona ka o za si hiu yustahabu an yakuna al muazzin ala taharati kamila min al wal janaba o ke ka ona ka hiu omni hunne oni o inya na ko go ondo to we bayon abe ki janaba lakinnahu ama ana in azana ala ghairi tahara

قال ابن منذر رحمه الله يعني ابن منذر ومولا ما ينبع أجمع كل من أحفظ عنه أن لا يكوغو أبانا كا إيسي لهونوان من أهل العلم إن أنا يعني كاي أن سنة أنا بسنة أن يؤذن قائما أنا بكا أولوهيو داي كواجين وانفرد أبو ثور دي أبو ثور دون نيالا جيت دون نيالا جيتوانن فقال لك يؤذن جالسا من غير إلا ولن ينهو داي كوايا تندين يمكتانا وشومه وفي حديث أبي قتادة إن حديث أبي قتادة أن النبي صلى الله عليه وسلم فلك على نبي قال لبلال أو قال بلال قم فأذن يعني كويت دوهيو وكان مؤذن رسول الله صلى الله عليه وسلم أو كا أنا كيهيو ينتو مولي صلى الله عليه وسلم يؤذنون قياما بينيهيو داي كواجين فإن كان له أذر أنا كأرنون أن يمكتا أنا من شوياته fala bas enya me ka anyu azna qaidan da ka wo da ka waya ta ana ka anya kata fa in lam yakun lahu uzur ana ka enya kata enya excuse enya reason karo halahu zalik okay yo yo ko man me wa saha adhanuhu huwa no he awo o jetele lil musafir al adhanu rakiban adha yo ka ahulehi da ka o me ile na abi me inu mota na do ba una وقد ثبت أن ابن عمر أكو يبدك عبد الله ابن عمر كان يؤذن على بئر ويهو ذلك إلى سورة كموين فينزل فيقيم أو إلى من دوتي تدو سبام إقامة دو سباب صلاة هذه أشارة أنا توي أورانيا يستحب أن يؤذن على مكان مرتفع إيش يأكل يهو ذلك أهنا إقاء بابين. وذلك لما رواه أبو داود أبو سنايك أبو داود عن امرأة من بني نجار هون وي أنين أنايكا يعني لسو أنا هي نجار هون أنين قال دوغاك كان بيت من أطول البيت أو المسجد إلي هم أو إلي هنايكا أنون باهو إلي هناكا المدلسين وكان بلال يؤذن عليه الفجر بلال بنا يو إيتم يننان فياتي يسهر فيجلس على البيت أوكي إن إنتم do je ezi da da tan we sele yani mal fajiri yanzur ila al fajr da kan al fajr yo ra jinabe fa idha ra'ahu tamatta ijo le al fajr asni ma mana garahi yani ito ya ela le asni ma mana be summa qal awla manna da ka ke allahumma umri inni ahmaduka ma wa sa'inuka dim shogo wa ala quraish sura sanu quraish ne an yuqimu dinaka ka o jɛ yani din dinu ka adinya qala ta wala mana summa yu'adhin do sabahu qala shaykh ibn sami rahimahullah yani ibn sami umuri me ayan baya akwa la farq anya hi baina yakuna al-ulu bi zati al-mu'adhdhin ka oyne bono dai ka ona hi wata ono wo hir sana ka one ban aw bi sawti al-mu'adhdhin aw kun wono ne ban kama huwa mawjudul an asman ke amenyo boran be mukabbirati saut ijodo yuzi loudspeaker wala ka ni tesu onwa wana ne neba ele sana sebe onobe al kalamu asna al adhan ono wa kale inu mono da si hewun yajuzu lil muazzin ala ya nahu an yatakallam asna al adhan ko kale inu mono ke asi hew khassa amani jote idha kana al kalam mashru'an ana kele ono anyo ko jiri ni sheria kaka karrodi salam asman koyi wo hiyo na ka salama yo wa tashmitul atas atona ka o me eh, yarhamukallah ya na ka o o mitiho li annahu lam yamna min zalika qur'an wala sunna aw ke ni se yo da hono le no ime yani ni qur'an asunun to mori sallallahu alaihi wasallam wa qad sabata an ibn surat sahibu rasulillahi sallallahu alaihi wasallam oko ya peta hono Suleiman ana wadi surat ana kabo ya ponto mori sallallahu alaihi wasallam annahu kana yu'azzinu lil askar o hiya na ke e akure ko fakana ya muru gulamahu fi azanihi bil hajja o ma yi huwa wa do ka yi dan ka an sana ka okwete do me wa ila hadha tarasasan zahaba ibn hazm al-andalusi ona medi ibn hazm al-andalusi dan ne kai enyin sem aron ulahi udani le na ka oni ko ka dan o da he una dan suska oron of ya aka wanyan wa he una do asho mo no yo wa qala ibn qudama fil mughni ibn qudama al maqdisi da ka in wa na al mughni wa rahata fi hasan e roinan ko nyan man me hasan al basri wa ati atoy wa ati qatada wa sulaiman ibn surad ati sulaiman ana waja surad qala abu daud rahimahullah yani abu daud muri mayamba aka qultu li amal ma kai imam muhammad imam ahlus sunna wal jamaa الرجل يتكلم في آذانه وجنرنا كآك علي أمه قال نعم يعني أمني كا وجنرنا كالي أهو قال نعم دوكا فكيل يتكلم في الإقامة أو نعم كالي جامع إقامة قال لا دوكا هي قلت عدل يوسف على ذلك أك يحمل قوله bimani kalami fil ikoma oka oza yani oika onok iyo koro kale ini koma li annahu yustahabu fiha al-isra aguke shi koro ami koma aike ihi haume wa ma min haythu jawaz amma tiliso de ka wata wa me anyi le anonya nka anyi sena iko yo oka fa inahu jaizu kalamu fiha ale koro kale inan anabika ile chiyore ibn قال ابن حزم رحمه الله يعني ابن حزم الاندلسي ثم الكلام مبا كله جائز في النفس الاذان والاقامه دوك اويل انا كا اذكا كا ابلنون اونيمكا اوروكا بودا واهيون ابيكي كما اورامن يعني الينون امان كوا اني وينا المحل بالاثار إلى سنن أنبي أذان المرأة أنبي دوني نوهيون ليس على النساء أذان ولا إقامة okenyoyonyene oihio atoimikoma liannahunna agokenyene gairo muhotibat biljama eze kaleiwa eze kakai ebelo kusalatini jama babu wala biazal abika eze kaiwa kene belohio lakin ama iza azana wa akoma enehio demikoman falabas enyomika ebaba biturawalesu aifi huduri nisai fakod yani owono ebe ahio ahanaika enye na enye na ehidan لقوا بهذا قال الشافعي لرسول الإمام الشافعي رحمه الله عليه ونقل وأن أحمد أتمام أحمد إن فلانا إن فعلنا فلا بأس أنا بك أن يبوهيو أنا بك أن ينهيزون فلا بأس أن يمكا وإن لم يفعلنا أن لا ووامي فجائز أذك نوامي يقول عائشة رضي الله عنها أعدوها نبي عائشة أنها كانت تؤذن وتقيم عائشة رضي الله عنها أوهيو دومي كومان ay li jama'ati nisa i jama'i onyene wata umu nisa onye no no dasu wa kusala dai kono wi mamen watakifu wasatahunna dai ka ina kana na ejen hadisa na imam bai hakio dawen yani hadisa na ki o sahih imam nadrun albani rahimahullah alayh o tasihan dako wa mimma yanbaghi in eh, atanbih alayhi o insana ko o wala tulaka akoronoinan annaha iza azanat fayakunu sautaha bihaisu tusma man ma'aha mina nisa'i faqat ijo ba hiyo aika onwan onyene anaika ene gole anaya pe ene awoire la ya ta'adda zalika ase won ruse na pala hu fayasma'u rijal donore ne awoire asanye ne nasimu kabirati saut dona se last week data no nan ebe man nyawa amma awobelene enyanwu yowu anaika ene na awon da shan kusala dami koma ezo ila sana sabe ana bitartibu al-adhan oiti uwaihi la yasihu al-adhan wal iqama o kejere oihi o abi oimi koma illa murattaban akautu asma kama shababa liana nabiy sallallahu alaihi wasallam abu kuntu mawli sallallahu alaihi wasallam علم الأذان أوزوي أوزوي أوزو أذان هذا لأبي مهزورة أوزو أذان أبي مهزورة مرتبا دايكا تلسويتو أبي وقال ابن حزم رحمه الله انا من ابن حزم الاندلس مريم ما ينبع اوكي لا يجوز تنكيس الاذان ولا اقامه اذ اذا كاي وهيو دو جشيا ادو ما افتى الله اكبر الله اكبر دو نيما هون حي على الصلاه حي على الفلاح دو ما نجشيا اذا ما نذا اني اوه ولا اقامه او اقامه ولا تقدم المؤخر على ما قبله او اسنايكا او دو دو ذاتو لتي اسنايكا ايرمان faman fa'ala dhalik ona ana be ana ka ahyo dai ka hayya salat aw hayya la fala aw dai hayya la fala da wai hayya la salat aw da hayya la salat hayya la fala da ka shadu an la ilaha illallah wa ashhadu anna muhammadar rasulullah ko ona amane me falam yu'azzin wala aqama odono ohyo ole mi kama wala salla bi azan wa iqama odono o kusarale oihyo ati oimi kama yani o male sabe in al muhalla bil asar dako kadhalika aba melebin la yasihu azan ojere illa bi alfazihi al warida akale rongona nai ka adobe fa in kana fi lisanihi lazgatun jaza azanihi ana ka oraya yani o sukoro no anyi word of some letter ono nyanwe o ka enyo me ka onyanwe wa in kana al abdal o ko dakale kana nyubani hu an yu'azzin al muhsinu lil alfaz

yani azan no odedon wi walakin in hasala lahu uzur min min atas ana ka anile ne tu ayne ka o metiho wana wi hasana ka wene fa innahu yubna ala ma sabaqa aba da tere sana ka ọrụ su dawide ono wide me do o ko ba so ba be dai ka ilo tu di on ila sana da sura nabi al faslu bain al adhan wal iqama ehahi ana umma ehahi ana ko ina kan adhan wal iqama wa yustahabbu isha an yufasil bain al adhan wal iqama ka mehahi ina kan owahi onre o imi koma bi qadri ila husana kai an yufrugal insan an yafrugal insanu min ta'amihi orana risa ola metahoni sala na kare wa sharabi atanihu ala mitahu na iwe na kehu wa qadai hajjatihi ona ikon ne kon ne he he nyono ne he osimeta hunan wa salatu rakatain ala al aqal ati oyo ko salela ka eba ne weyu kekele fi kulli salawat ina bi sala wa dhalika lil atiya okono agobi uruwire anaika aban awalan ani papa an jabir ibn abdullah adahu jabir ibn abdullah radiyallahu anhu umulu ina anna rasulullah sallallahu alaihi wasallam ibara tare ntɔ mɔri omura mi ŋɔra dɔre mɔha kɔla le bilal ɔ ka ye bilal eji albɛyina azanika ɔ ka jɛbɔ ina kani uwe ha wɔ ikɔ matika ati ɔyi mi kɔma kɔdɔrɔ ɛwɛhi ma yafurugul akil min akilihi ɔ na ikaari sa ɔdun mɛta hɔn sa na ikaari wa shari min sharibihi ɔ na ikeyihu ɔnyɔn mɛta hɔn sa na ikeyihu walmutasir ɔ na ika eis kɔnɔ ne yani eskono na hehi oyehin iza dahola likodo ihajati ana wika onwehi oina mo bukata wan oina hehe awar ko meta do itu sala do itu isala eh, do betuka eh, ba sa sa ba mi ko ma no ma ba dok sa ne an ogwa wa qulu sallallahu alaihi wasallam oika na kontrol mori sallallahu alaihi wasallam o ka ka baina kulli baina kulli salat ina kane azan ewa ina kane ko azan ori koma an sala wanya ku sala raka ewa dok wal muradu bil azanain so min by azan ewa ile no bi azan wal koma ono bi oyo atami koma ثالثا أقوتا ما ثبت من حديث أنس وغيره أنا سنا يكو يبتهون من حديث أنس أتي أبناوا كان أصحاب رسول الله صلى الله عليه وسلم أو بكسابين فمولي صلى الله عليه وسلم إذا أذن المؤذن eje ọna ahịa ijo ohio ibtadaru siwari da su heyi nina ọhẹ wasallu rakatain da kusali raka ẹba yani ama hiu kan da saman shahe gugan wi da kusali raka ẹba dok wal maqsud min zalik oksene min sas kasere onon kas ona be tamakkana nas min idrak as-sala ona be ka asuma tete ana ka ebe nyang tu sala asa ka mesi hiu kan asara kon odakare ya kitali magribiya قال ابن بطال يعني ابن بطال أوكي لا حد لذلك أين هي أنا ما سيتكا هنا أسي 5 minutes تو أو أسي 4 minutes أو أسي 3 minutes أوكا غير تمكن الدخول وقت واجتماع المصلين أوكا أنا بسانيا وكا أساتيا هي أنا ما سيتوانا كا إدو أهو أو يمون أمثال نوتو أتمنى كا أسكوغو داك سالنا يعني إهيا إهيا نوكا anyị ka salolo enwe ihe ịsala e enwe ihe a ụmụ ọtịta anaghị anwụsị kụgụda akwụsala nọ dɔki alazanu lifa itati e ani nɔmi awnisiyan o ihe owi ɔn na na ihe ɔn ana bi hurera ta rɔja allahu anhu na bi hurera bɛ na na na قال لك فقال رسول الله صلى الله عليه وسلم أنتم مولي أمولي من ولا دار موها أكتحولوا عن مكانكم الذي أصابتكم فيه الغفلة جسهون أهناي كاي إذا أهينا يتا إذا يتوني فأمر بلالا دم داي بلال فأذن وقام الصلاة دوهيو دم قام يعني صلى قال شوكاني رحمه الله إمام شوكاني أمولي ما ينبايا aka istadilla bihi ala mashru'iyati al-adhan wal iqama fi salati maqdiya osono solo ka anya ni sheria koro hiyo doro mikoma en sala na ka ozi sutan azono kome sawe ni nailul autor kultu nim ka ke yani abu mal eh, adil ibn yusuf akwa sabata nahwihi en wuri monon ile no no mali he peta yomul honda eko na ka asakura ko ahata wana nabiyya sallallahu alaihi wasallam kibala tala nabi amara bilalan o moda bilal fa azana dohyo suma koma o ndo mi koma fa salla zuhur dok sali zuhur suma koma o ndo mi koma fa salla asr dok sali asr suma koma o ndo mi koma fa salla maghrib dok sali maghrib al hadith hadith na goda wa qad taqaddama fi bab al mawaqit as salat o ki hadith hadith ndo de en bab na ko be no mi sala قال ابن سيمين رحمه الله يعني ابن سيمين مولى ما ينبغي أقوى لكن إذا كان الإنسان في, الب... في بلد kod azana fihi li salat o ka ana be ka odo e kura e kuron non awidira hiu agubi salo non fala yajibu alayhi al adhan o ka ko baba be tola la ko hiu iktifa bi adhan al am fil bilad do ohwo adhan na ka e a heba لأن الأذان العام في البلد حصل به كفاية أقول كوانا إكا آه هبا بيكورونا وانا إكا آه دايكا uronon aborowo oro ahwo yani oikuku hiyo e kukuwa baba obe tura ile so ene jana because ala ni panasi oje sakata anil bakin ana ndako wasakata bihi alfarida yani ababu kwa ku hiyo ole jisikwele ya qala ibn taymiyyah ibn taymiyyah rahimahullah ibn taymiyyah mulya mayamba aka walaysa al-adhan wajib li salati al-fa'ita o oyiyo ijisala jorba e baba obe

wa qama li baqiyati salawat dai ka bo kumi qama yi salana bon kana hasanan aidan ono o bole idoda dok wa kadhalika awa melabe iza jama baina salatain ana bika a kusala e baba be az adana lil ula wa qama li kulli salat oba hiyo agobi sale papa do kumi qama yi e, sali kun kunya na ba muslim agosana ko ya beta hadis sahih muslim min hadis jabir ini hadis jabir radhiyallahu anhu amulu inaire anna nabiy sallallahu alaihi wasallam balaktara nabi fi arafa o mai arafa azana o hiyo suma koma amnondo mi koma fa salla zuhur do kusali zuhurin suma koma fa salla asr ala monondo mi koma do kusala asrin wa kadhalika fil muzdalifa awa mele me uh, muzdalifan azana o hiyo suma koma da mi koma fa salla maghrib do kusali maghribin soma akoma wasola ishae ale monodale mikoma doku sala ishae okal faslu baina al ikoma was sala sabe ehahi umana ikona mtete ina kane ohe mikoma on li sala qala imam al buhari rahimahullah imam buhari umuri mayamba babu al imam ta'arrada lahu al haja ba'da al ikoma o si babu be uzana ikobe ene kai imam aba nanyele na ngwe hitwa awle monala mikoma ثم أورد حديث أنس بن مالك أو يمنو دوشوبن حديث أنس بن مالك وكمت الصلاة والنبي صلى الله عليه وسلم يناجي رجلا في جانب المسجد آمي كما النبي صلى الله عليه وسلم داني أجنر أنا يكوز ليبتو أنا ليا كاري أكاهو مدلسين فما قام للصلاة حتى نام القوم أنتم مولي صلى الله عليه وسلم أو كويتا أو إن صلى نوجي فولو داراني إن هذا أنا يكي أرورا دوا قال حافظ رحمه الله imam ibn hajar al-asqalani da ka ke fihi jawaz in ranan aza al-fasl bayna al-iqama wal ihram kan yaha ina kan iqama on takbiratul ihram in kana li hajja ana ka ni durana we amma in kana li gairi hajja amma ana ke ni durana we fa huwa makru e atana la mi koma do ro ko ina kureka o da kunyira na ko ilo je okay hal yulzimu an yukima man adana bọ́ọ̀lù gẹ̀ẹ́n kàyé ọ̀dọ́nà mi kọ́ ma ọ̀nà mi ona ma ọ̀nà ọ̀nà ọ̀nà ona mi kọ́ ma ọ̀nà ọ̀nà ìkó òṣèlú. ọ̀ka àlùhùlà anájẹ́ tẹ̀lẹ̀hù ànyùkí malmuhazin ọ̀nà wíkà ọ̀nà ọ̀nà hìó àìkọ́nà mi kọ́ ma lẹ́yìn àná bilala àgókè bilal kánà hùwà lẹ́zẹ̀ òkè mùsọ̀lá ọ̀nà mi kọ́ mi sàlàn. kama yajuzu an yukima gairahu asman kama lai zai kai onne sana hiyo ọ̀rùnsánà eh, muazin onye ọmọ ikọ̀ ọma wọlé dalilu ala istihbab eh, eh, wọlá dalil ọkẹ́yìn rubire anaghị epete ala istihbab ikọmatili muazin duna gairuhu anaghị ihe iṣẹ́ ọkọ̀ ọ̀nà hiwa ikọnọmi kọma da ẹbọrọ nisa wa ma ma warada min hadis awel sana ko awe oh, ini hadis man azana fa wa yuqim ona ayo ona oh, mi قال ترمذي رحمه الله إمام ترمذي مرة ما ينبع إنما يعرف من حديث إفريقي أو كسنايك آه يعني حديث إفريقي وهو ضعيف عند أهل الحديث أو راوي أنايك أو قم إذا أهل الحديث أنا دي حديث إبا آه، إيه بسان والأمل على هذا عند أكثر أهل العلم أو أهم قولة تلسسنا إذا أنا يرى أولين بأن من أذانا فهو يقيم كي أنا هيو أو نامي كما نامي أنا أذكر رأسي ما حديثنا شابه حديث ضعيف أوين قال شافعي رحمه الله إمام شافعي مولى ما ينبع ذاك وإذا أذن الرجل أهبب أن يتولى الإقامة أنا بك أجنر أوه سالة أوكي شاء أي كاي إلي إقامة أنوري ميتان أنوري أنوري أنوري نو آه، نو إقامة قلت آه، أدل ابن يوسف أوكي هذا من حيث الأبدالية إثنين بناوي إنك ونجبانيهن لأنه هو ثابت أو كوكو هي بتأمين أذان بلال وإقامته ini azani bilali ati oyimi koman lakin la karaha amenyi ki ya li an yukima gairahu ko ne somi koman hosa idza ta'ahara al muadhin especially ana joti bala ke ana ka orona hiu eku ahura be li sababi ma agobe ka anyire ina ka otu bomi ma yamba gi an yura'i e, a insana ka abol ko do sele do do tiyatainan an la yukimul muadhin hatta ya azana lahu al imam ke im, uh, muazin owa me koma ake imam ishozi yoka oya akim lana oke mata yakumu nasu ila sala hirmu na ikadaba se kwete na ngune isala qala imam malik rahimahullah imam malik imam darul hijra oke lam asma fi qiyam nas hina tuqamu salat haddan mahduda oka mewo ini oyi kwete anadaba kwete ni sala yani ehyana ka amanu jitwa inni aro zalika ala taqati nas okono leonon ada emenyu kata fa inna minhum sakil wal hafi awu kanyi na da naika o rata o demu danya naika e heru wona yani ne wo ban yani ne ne ne fa yan kwete ya da ni do iruka ayi da da don wa kwete qala hafiz rahimahullah imam eh, ibn hajar al-asqalani akwa dhahaba al-aktharun akwa dawru enen eh, nan ka ila annahum idha kana al-imam ma'ahum fil masjid ka ana ka imam mo ya pe in mallasi lam yakun mu en ne ba kwete hatta tafarraga al iqama aka ameta in iqama lakin o kama ثبت عن أنس أنه أوهبته بأنس كا كان يقوم إذا قال المؤذن أو كويتا يجي مؤذن أو كاكي قد قامت الصلاة يجي مؤذن أمنا هي أمنا مكومنا يجي أتني قد قامت الصلاة دو كويتا قال الباني رحمه الله إمام نصر الدين الباني أوكي ينبغي تقيد ذلك بما إذا كان الإمام في المسجد أوكا ولكا أجاه أنا إمام الملسي وعلى هذا تلسوسا يحمل حديث أبي هريرة أنوزان يعني حديث أبي هريرة كا إن الصلاة أو الرسالة كانت تقام لرسول الله صلى الله عليه وسلم أشو آمي كومن ينتم صلى الله عليه وسلم فيأخذ الناس مصافيهم أذن دي نساهوين قبل أن يقوم النبي sallallahu alaihi wasallam maqama tawri da nabi sallallahu alaihi wasallam do wajahan rawahu muslim wa ghayruhu imam muslim man dawa atarna wa ana ke ebon wa idha lam yakun fil masjid ana ke imam moyin mallasi fala yakumu adhaba kwete hata yarahu qad kharaja li qawli sallallahu alaihi wasallam oke polo lele kai ola to agwa kono to me kakai idha uqimatis salat fala takumu hatta tarawni qad kharajtu eja ame koma aso ko etene aka wure kamara ato hene mutabaka alai hadith an hadith mutabaka alai wallahu dhul muslim wa la zawa da ki ngwe imam muslim yan ila sana ko la da eh, onawe al huruj min al masjid ba'da al adhan onawe oto e hon malasi aba bile manai ke ara hiyo man kana fil masjid ona ayinu malasi wa azana al muazin dana weka ladan ho yon fala yahruju min al masjid asoto ehun mallasi illa li uzr eho wanyam katana shato he لأنه قد وردت الأحاديث بنهيه عن الخروج من المسجد حتى يصلي أو كلاني حديثنا كا حديثنا كا رونا دوبه كي إيو كرتو هون ملسي بور داك صلاة فمن هذه الأحاديث أو إني حديثنا ما رواه أحمد بإسناد صحيح إسنا كي ما محمد دوبه كي نايكا وزنا دوبه نايكا جاتر قال أوكي amarona rasulillahi sallallahu alaihi wasallam on to mori sallallahu alaihi wasallam o modai idza kuntum fil masjid ana bi kawin mahlasin fa nudiya bi salat dahiyu salan fala yahruj ahadukum hatta yusalli o wa azonya nya no wa to he aka ko sala dokwa na bi shasa adahono we adishasa kunna qu'udan fil masjid ya yatun mahlasi ma abi hurayra radiyallahu anhu lili abi hurayra umuri yunari fa azana al muazin lela dan do yon fa qama rajulun min al masjid yamshi dan yuna rona ko ta ilma lati daru sen fa atbahu abu hurairah basaruhu abu hurairah radiyallahu anhu do belen hatta kharaja min al masjid polo do yon malasi fa qala doka fa qala abu hurairah abu hurairah radiyallahu anhu doka amma hadha awil sanan fa qad asa abul qasim oronon orale abi qasim orale abi ka otwe o le manaika ara yon tako ala hada to sasa na fama kana lahu darura ona aina mkata kan yakunu mudisan yani bo hemin au hakinan al ka bo bidize hintunamun au imam al masjid al ahar al kimam wa bi maslajasan jaza lahu huruj ala yaqatu lamma sabata anna rasulullah sallallahu alaihi wasallam agubisana iko hebede kontu muli sallallahu alaihi wasallam tadhakkaru annahu junub kontu muli otama ko ni jana baada ikoma ale manara mikoma baada ikoma sisufu ale manara sisa huje faharaja liyaktasil onto mori sallallahu alaihi wasallam doto he agwido na huin donc addu'a bayna al-adhan wal iqama o ima du'a ina kane adhan wal iqama akan anas radiyallahu anhu adahun wa nasu mori ina ila qala ka ki qala rasulullah sallallahu alaihi wasallam onto mori mori mi ngora dare mo ha o ka ki la yuradu du'a bayna al-adhan wal iqama ebe ma do wale ma addu'a na ka ozo me ina kane o iyo ate o imi qama yako an abdullah ibn amr radiyallahu anhu ala da hon abdullah ibn abu amr mulu ina ila anna rajula qala ya rasul allah ajina lana ke won to mori sallallahu alaihi wasallam innal muazinin akawele ena eh, ke ya he yufadiluna na ena nyubanyu hunain faqala rasulullah sallallahu alaihi wasallam antum mulu mulu min wala dala moha kul kama yaqulun auna e laka asman kama ka fa idha intahaita ijo e ala meta fas'al husi la tuti umudna wa ta'ala awaso yani na kane azan on koma ama we la ro ro ijala mi koma da ba mi takbira to lehra mi mo we na ba kurwa hele ka na na maduan oso no o he wa me ono bida ananya na sunna ono baina al azan wal iqama mulahazat ila naika oni ka ya sele awalan oni papa no ke kola ibn kudama rahimahullah ibn kudama mulya mayamba man dahala masjidan qad salla fihi ona ngmalasi malachanan dana be ka awdira ku sala inanin fa in sha azana wa qama wa qama o be ido he udo mi qama nasu alaihi ahmad o ka anyira na ka ado hono be imam ahmad li hadisi anas ago hadisi anas ana udahu la masjidan o ngun malazi ko sallu fihi ala ku sala ina fa amara rajulan fa azana wa qama domu ya oda yo jana rondom o he udo mi qama fa salla bihim fi jamaa dokta rawani jamaa wa in sha salla min ghairi azan wala iqama o le be ze ido ku ezenyi azan ezelenyi koma ana ka ajira kusala ni mallashana yani mallashana manu ko according to nasruddin albani o ma sawa ni tamamul minna mallashana na kenyi imam rotib amma mallashana ka ni imam rotib yan wanya una o le mana la kusala ni lesa meta de ure hiyo de ure si jamaa o jehero qala urwa rahimahullah yani urwa ibn zubair okay dan tahita ila al masjid wa ana metana ngun malasi o waru sanan ngun malasi ko salla fihi nasun ok dalala la ko sala azanu wa ok yo do kwa do mi kama nene fen fen azanuhum wa iqamatuhum ok fihi nas ok ana ka wa no malasi ko fihi nas adanara ko sala ido azanu wa qamu dani mazan ene yo wa qam da mi kama fen azanuhum wa iqamatuhum to ku we no na te kome no no tojzi amman jaa

وإذا أذن فالمستحب أن يخفي صوته وهو كنا هيو إني تيابي كاي أتنوا قرون باتي أسوء كهيو دابا ولا ليلو كاي بسالة وصالة عليتون ولا يجهر به أوكي أسوء سنوى بحيرة ليقر الناس بالأذان في غير محالي أقوبي أسوء نبولازي إني أذان نمو ناي كاي إيبا هاني ومنو بي تسالي ويلو كاي بسالة صالة عليتون ده إني كاي دامر ولا أوه ذلك ويكو باكو صالة دوا أو أو راهي واو أكسانيا أقوهوا يجوز أن يقيم في المكان الذي آذن فيه هذا يقول مكوما هنا يكو هيونان أو في مكان غيره أو كانسانا يكيبا هنا لكن إن كان المؤذن يؤذن خارج المسجد أو كان يكا هنا هيو وانا هيو إيه إيه مالسي فسنة أنا بسنة أن تكون الإقامة في غير موضوع الأذان أنا بكا أوين مكوما أصاو إنا هنا يكو يهو هيو وذلك بأن تكون بالمسجد أنا بكي أهيك إقامة أنا أهيك المسجد شو sɔɔ ko ɔlɔ nyɛ ŋun sɛ wo wa dɔ mi kɔ ma ɛ bɛ ababɔ bi kɔ bɛ dɔ jɛ lɛ mɔ imam ɔkafan abdullahi ibn shakik rahimahullah ale adɔhun bi abdullahi ibn abdi shakik kɔɔla ɔke mina sunna ɔyɛ oh, ni sunna ala azanu fil manara koro hiyo da ka ɛni minaret ani ɔmɔ naa bɔ tora ba hira bɔ ɛdɔ yɛ hɛn wɔli kɔma tu fil masjid ikɔma da ikini masalasi ɔyɛ mɛn wakan abdullahi yɛ faluhu abdullahi ɔwɔ mɛn dɔki saalisan ɔgɔhota la yuqimu almu'adhin hatta ya'zana lahu al-imam yani ona ke ahiyo owa mekoma ake imam siyo dateteyo لأن بلال كان يستأذن النبي صلى الله عليه وسلم أبوك بلال بن ليس يهدا هون بنتو مولى صلى الله عليه وسلم دوا مقامة رابعا أقوهنا إذا صلوا بلا أذان ولا إقامة صحت صلاتهم أوكي نيكو صلاة دين ليهو دين نعم إقامة يعني صلي نونو أو بوذو walakin kariha lahum tarkul adhan iyoyo wa kenna watete uwahe wataqaddama dhalika bi shart o kala to dawde lido kae an yakuna al adhan ka awela naike awelu wahe qad azana bihi fil misra abdila hiwo no ekuro no yani abdila hiwo anaso kae ala hiwo ekuro no on ra ko na watete dole ehion falabas bi dhalik onam laka fil misra yani al balad dake hamisan anatohe al abdalu li kulli musalli an yu'azzina wa yuqim anani mani huwa na ka a sala, ona ko hewdo mi kaman illa innahu in kana yusalli qada okay huwa ana ka oronon ana ka ba suti salan aw fi gairu waqt adhan lam yajharu bi o ebu me ana ka si huwa o ba hewa na to amma kana fil waqt aw ka ana bika inu mayan wa huwa fi badiyatin wa nahwiya dana bika inu joyan asana ko bene istahaba lahu al-jahru bil adhan wa rafa sawtu bi e cho ko yewdo he to he do kurma wa hele wa daliluhu okay ulubile non ma takoda min hadith abi sa'id al-hudri ana sana ke yala zawe de ni hadith abi sa'id al-hudri radiyallahu anhu doke sadisan ogohinon la yu'azin illa mu'azin ratib أكذوبا هو أك مؤذن نايكاي أناني كو هو نون ولا يتقدم عليه أحد أذيبا دوي جان يعني أبا نيلا نيلا با دوي جان لما ثبت ألما كم هيبتكاي أن بلال كان يؤذن لرسول الله صلى الله عليه وسلم بلال أنه هسلا ينتو مولي صلى الله عليه وسلم ولم يتقدمه أحد من الصحابة بالأذان أنيو نا دوي جان أنيو نا دوي دي lili oyi hiyo ini asabi enda kaka bilal ezo ozono na hiyo ajin ebo na hujo de tete

fɛnta sawiya ana ka ɛna ebe non ebe bawin min kulli jiha ina bude afruk bainahum li qawli sallallahu alaihi wasallam da mi kuru wa yana eba agwai konon to mori sallallahu alaihi wasallam ono ka kai law ya lamun nasu azanna yani ma fi nida isana ka o oh, inu wahe wasaful awwal atisahu papa summa lam yajidu illa an yastahimu alai almono do tuwa won aka ni mi kuru aka ni e eh, men ezune eh, da mi kuru ainan lastahammu okawe amen لكن سامنا أنا تو أنت لا يؤذن ولا يقام لشيء من النوافل ولا للأيدين أكو ذيبا هيو ẹ̀dẹ́rẹ́bà mi kọ́ ma ìsẹ́yìn ẹ̀yìn sali náfìlà wọ́lá lílẹ̀ ẹ̀dẹ́n àbí ọ̀yẹ́kù sali ẹ̀jẹ̀ ẹ̀bà wọ́lá lílẹ̀ sẹ́sikọ́ àbọ̀ ọ̀yẹ́kù sali oríhe wọ́lùkùsù àti sali náà ẹ̀kọ́ àkọ́ àní eclipse of the sun. wọ́tàrọ̀wé sorry wala sala wala li salati janaza odere ba hu aba kusala yoku illa annahu kana yaqulu fil kusuf ama ka isala na ko oyon ho oden as-salatu jami'a sala ana qara be wa mal idan awli aidaiba wa tarawi at tarawi wa nahwihima asana ko bena na ebanon falam yurid fiha shay'an min zalim en sana ka adobe ka manika aida ka ga ke ahisala o aga ka salatu jami'a doke تاسعا أنا تو أو هنا في البرد الشديد إنه منايكا إتسونا نفركي أو مطر شديد أو ريال بلكي يقول مؤذن بعد حي على الفلاح أو ناهيو أو واكا أو لم حي على الفلاح ألا صلوا في رحالكم سبتن واكو صلاة إنيه داون دقبان ابن عمر رضي الله عنه أدهن ابن عمر رضي الله عنه كان رسول الله صلى الله عليه وسلم يأمر المؤذن أو كنت مولي صلى الله عليه وسلم modai yonaika a ladana nayo idha kanat laylatul barida ana yukira hona ko nene pada ki yan aw zat matar fi sabar awika a nyonhi dan ana wika ayno hurehin an yakul aw ka ka kai e, alla sallu fi rihal ora kusala daika ahono ina noya kon lakon abdullah ibn abbas radiyallahu anhu أعلم عبد الله بن أبي عباس أمر أنه قال لمؤذن في يوم المطير أو كأي أرناي كأهيو إن أكو أنا كليه أسيزو إذا قلت أشهد أن لا إله إلا الله أو كجو أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله فلا تقل حي على الصلاة ويبقى حي على الصلاة قل كأي صلوا في بيوتكم وأكو صلاة إنه داون قال فكأن الناس استنكروا ذلك ijab lahi ibn abbas tarjuman alquran o oh, mane ka das man ka lele ka as ile non all to da ka mane ka faqala laki atajabuna min za bihi wayne ile non qad fa'ala za yani o man ra me ile non man huwa khairu minni ona ka ononyo ile hunamen inna aljum'a azmatun o ka weli jum'a ile ile swaben wa inni karihtu mi an uhrijakum kama tuuni tohe fatamashu fi wa dahad do ine udonene atina bete ai zalk yan do waruse ine udana ko so ne ama wele sunan no re buhete anya sa ori me maru e kuro non eze do ka hayya la salat hayya la falah zaika ona nile ska umuri kuma ka ka ori ya zo ba ba ko ro ko kusala inehin ewe no no ya la dano isa kulen haya la sala haya la fala da ka ma ay kan qala nawawi imam nawawi rahimahullah o ka fihi o ina kana hadhihi kalima tuqalu fi nafs al adhan o tele non wana ka enino adhan wa fi hadith ibn umar yani ni hadith abdullah ibn umar tuqalu ba'dahu aka o man wal amru jaizan o kare ba adhan kama nasa alaihi shafi'i asma ke imamu shafi'i o me kula ibe in reunon doki a shiron ana tuwa huna ini malhuzal iza ta'ahara almu'azin an al'adhan o ka ana wika mu'azin o za tulete uwaihi fa inahu yajuzu lahu an yu'azin iza kana waqtu tahir qalilan oke a da yo ka onyanwuyo ana ka umono umodere man o ibo an fa intola waqt ana kumora godo وكان قد أذن في البلاد دنا بك على هو قرآن وعلم الناس بدخول وقت دار نرى يكا ومثال سنويهن فالأولى عدم الآذان أو كان يويدا هو نبك سهيون حتى لا يشوش على الناس أقوى صبر ليزيادة يعني إمام آه مؤذن من أول كهيون أيضا 12 أو 1 o'clock dọ́ọ̀dá tulẹ̀ tẹ ọ̀rẹ́ wa hẹ́ ọ́ pọ́ọ́lọ́ dé 1 30 àsán. yana na ka udinu monon onya ngwa ma tuya tuta ta ko so aso ku yo agwa so ba ziya da ka bi sala sala letun ila an yakuna o ke anye no anyo anyo na la e, na ka ola me kuro ka e sala sunwe doka ila an yakuna huwa almasjid alwahid alladhi yatamidu wa ikano kunya ana ya ولم يكن قد آذن فيه أحد دنا بك أي نيو نهي ونا فيشرع رفع الآذان إجانا دو أنيو نشيلي أكولون ينقل وبهيرة ولا باس بذلك أو كان يصن مك لأنه ليس فيه تشويش أو كيب بزيوبي هذا أنا بك بدرا هي كوكونا بو دوك الذكر عند الآذان وبعده ذكر لنا ذهما إجاه أطوى لمن يسن لمن يسمع الآذان هذه الأذكار أنيو نسونا ينايك أعوى أو يعني أذكار نون an yakulu mithla ma yakulu muazin ona wika oka enwuri mire ana ika muazin aka illa fi hayalatain eho bina hayalatain aiba fa yakulu do kakai la hawla wala quwwata illa billah enyo na ika oyala meto enyonu kataleba na ko mo zona wa taala to kana be sayyid al hudri radiyallahu anhu ado hono be sayyid al hudri umuri hinaire ana nabiy sallallahu alaihi wasallam qol be jara ni bi umuri mengona dole mo ha o ka ke iza samitu mun nida iju wa o ka he onu ne fa kullu misla ma yaqulu muazin wa ka enwuri ni mire alai ka ye muazin aka dako anu ma radiyallahu anhu ado hono umari umuri hinaire ana nabiy sallallahu alaihi wasallam qol fa إذا قال المؤذن أوكي جي مؤذن أوكا كاي الله أكبر الله أكبر إجا مانكا فقول فقال أحدكم أرنز نعم الله أكبر الله أكبر ثم قال أوكي جي أوكا أشهد أن لا إله إلا الله إجا مانكا أون نعلك قال أشهد أن لا إله إلا الله ثم قال إجا لك كاي أشهد أن محمد رسول الله إجا مانكا لك آية قال ashadu anna muhammadan rasulullah ọka suma kọl ijọ rẹ kaka ẹ e, hayala sọlat ọkì kọl kaka ila e, haula wala kowata illa bilai suma kọl ijọ kaka hayala falah ẹwọ rẹ kaka kọl la haula wala kowata illa bilai suma kọl ijọ rẹ kaka allahu akbar allahu akbar ijọ ma rẹ ka sọ ka kọl allahu akbar allahu akbar ẹwọ rẹ ka allahu akbar allahu akbar suma kọl la ilaha illallah kọl la ilaha illallah ona ma re ka da ma re ka aka min qalbihi ona ma ne ka da kina ya wa shay to ma ka dahal al janna odono aba hune al janna dak wala manafata bain al hadithain aka hadith ay bonon enenye ngkore ani fil hayalatain somi nowe ini hayalat hayalatain aywa ini hayala salat ani hayala falat aka waka enguri mira yasa doka wakake la hawla wala quwwata illa billah fa fil hadith al awwal zahiruhu an taqulu half al muazin aw kini hadith ba ba isana hure to haylan ona be o ka ila min muazin hayya la salat hayya la fala misluhu aw me ka wa goka taqulu misla ma yaqulu muazin wa bisani inago hawa na kole kaka ila hawla wala quwwata illa billah aw fa yumkin an yuqal aw ko wosi korokaka yajuzu hadha wa dhaka ala koromoso ala yakor ala koromoso na ala koromoso wa yumkin an yakun ako lebe zikoro kaka yajuzu aljamu bainahuma ala yakor kula yanon babe fatakulu awwalan do bidika hayya ala salat ثم تقول أول ما نرد ذلك لا حول ولا قوة إلا بالله جمعا بين الأحاديث ويقوى بإنا كان حديث والله أعلم مولا نيلا ما نجت له أنا بك حديث هو نن بنبه ويبقى بيان ما كان مجمل في حديث الأول isana ka ezere de mehahian ini hadisi papa oye ko wali hadisi baba ba kulu misla ma yakulu muazin wa ka emuri mile na ki muazin aka ama hadisi owa don ba mehahi so ono so ka ehahi ono bana man ono abol korosen wallahu ta'ala alam dokisa ne an ogowa an yado bi hadha du'a ona be ka o maduwa ila du'a nan an sa'ad ibn abi waqas hono sa'ad na wazi abi waqas ada hono sa'ad na wazi abi waqas radiyallahu anhu umuli ina ila an rasulillahi sallallahu alaihi wasallam hono wonto mo lo mulo ngona dale ma qala o ka ke man qala hina yasma'u al mu'azin ona aka enu mona ka o so kila dano yo wa anna ashhadu an la ilaha illallah emima adibe nu kenyo mulio sana huwa yake telefele laki Allah wahdahu ili nyoa la sharika lahu enyo tawabe wa anna muhammadan abduhu wa rasulu ane muhammad olihi anawabi dole bontwanin raditu billahi rabba mihi na ilukai umuli subhanahu wa ta'ala ono wadali hamin wa bi muhammadin rasula daika muhammad wa anton wa bil islam dina daika islam wa dina in gufra lahu zambahu o kawa jebe ya zambahu akubana ka o medawide kultu أوكي يا شيخ ابن سيمين شيخ ابن سيمين رحمه الله مولا ما ينبايا أولك أن هذا الدعاء أو الأدوان محله أهان بعد قول مؤذن أو الملائكة مؤذن أو كاكاي أشهد أن محمد رسول الله يعني أبا بلا منان أن لكا أبا هو أدوانا أما وأبا ما أبا بلا من فلا بأس بذلك يعني ويلو بولو ناني حديث حديث أنا أنتم ملكا هنا أكا هنا يسمع المؤذن aw ka hina yasma ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadar rasulullah dɔki salisan ɔgɔwta an yusalli ala an yusalli ala nabi ɔnɔ bi ka ɔyi masalatu ya nibi bihi da sega alwarida lele inu wɛ ikunya ana ka dɔbɛ yana na ki a dɔ hun buntu mori sallallahu alaihi wasallam asusun wasa mɛ ana kɛ bɔnɔ waa bɔ mɛ ɔjere suma yasalu allahu lahu alwasila awle mana du homoli se ko moli subhanahu wa ta'ala on mo yon to moli akban abdullah ibn amr ibn al-as alahu abdullah ibn wazi amr ibn wazi as رضي الله عنه أمولي هنا أنه سمع النبي صلى الله عليه وسلم أو النبي يقول كاكا كاي إذا سمعتم المؤذن إجوا كا لدن آيو فقولوا مثل ما يقول ما يقول وكن ولي ملي أنايك آكا ثم صلوا عليها أو منو دوم يا صلاة منين فإنه من صلى عليها أنا ما صلاة من صلى من صلى عليها صلاة أنا ما با أمورا صلى الله عليه بها بها أسرا أما سبحانه وتعالى أبا ما داير سويا الصلاة يا ثم صلى الله عليه وسيل أول من دو بدوان بمولك أمولي أمي أزيمي فإنها أقول كذا منزلة أجابن في الجنة أنا إكا أو إن الجنة فإنها منزلة في الجنة وجواب إن الجنة لا تنبغي ذن يعني إلا لعبد من عباد الله أقول لكم يا إنوري يومولي وأرجو أن أكون أنا هو ما تولي كاي فمن سأل لي وسيلة أنا أشهد النوم أنا أوسيل نبو مطمئنا وتعالى كوزنو أمولي أمام halat lahu shafa'a يعني ọrọ wa bi halali yọ oyewe mọtò mọni sọlọ dako mana su'alihi wasila oki itumia ka oishe uzia onoka asiyan ma sabata fi hadisi an jabir ona sana ko yabata yadi hadis ono ba jabir ibn abdullah ana wazi abdullah radiyallahu anhu mulina ila qala ka ke qala rasulullah sallallahu alaihi wasallam onto mulya ka mulya mengola dale moy haya man qala hinna yasma'u nida ona aka eno mona ka o so ka hiu doki allahumma mulina رب هذه الدعوة تامة ونائك وبدله أيهنا نائك أنغون والصلاة القائمة أسأل نائك آسجة آتي محمد الوسيلة سي محمد يعني أزي والفضيلة أتبان وبأسه مقاما محمودا دواشاك ويتي أهنائك أهبان يوم أهبان الذي وأتى أنائك ومكاتتان dɔka illa halalahu shafa'a yawmal qiyamah ake obi halal ob do tura resu anyo tura resu kameyo yani oyuwa eko yamal kiyama ehudo tuyi asada ko asora datwa innaka la tulifu almi'an atabana wana ku yawa akumulahazat ani sana ikaya seleje wa tambihat atanakika awalan ni baba qala nawawi imam nawawi rahimahullah umuri amayamba qala ashabuna okanda e ka ka wa yustahabu atuhu.

e eh, ni el na kai o oh, boro torawa kai en eh, mizikiri doke wa yustasna min hadha a jote adana ka e eh, honere non al musalli ono oh, wana kai al musalli ba kusalan wa huwa ala halai waljima ata tana ka o oh, inu sihere umana si yauda wa na waljima ata atana ka on rusan amune ba hura e barose fa idha faraga min al halai ajaba ujora metahu nusiyare onole nyangu tohi fa idha sami'ahu awwa wa huwa fil qira'a daika ba kiunan yani aw kumazi na hiyo daika ini qira'a ba mi qira'a nan aw zikran aw kawa mi zikra san aw darsan aw kawa ino iko san be tichi na be tichanin aw nahu dhalik ay sanaika o benengu ilimi o sononon kota aho obada watabi al muadhin do kwa sa muadhin polo do meta summa ada ila makana alaihi in sha'a aw la manna iji muazi na ra meta don ra lebo yotan da ba ni sanai kai owe de inan uzi kona ai ban nan wa in kana fi salat fard aw ka ana bika wa in kana fi salat al fard ana bika in sala ababa inan aw nafil aw kisali nafila qala shafi'i wal asaf imam shafi'i atanai ka ba sabian aw la ya tabihu aw ba sa muazin فإذا فرغ منها أولا متاعه نسالا قوله إلى أنا أولا كون أولئك دون سسربا كاينو مبا أنا مكم يشابيني المجموع دوك وأما حكم هذه المتبعة أكاويلي أكالي أيسا سانون دوا ماني ساسي مؤذن أنا بكم أهيو دوا ساسا أوكي فجمهور الأهل العلم يعني أفرقوا أنا إكا إنيرو إني أونوي على أن ذلك سنة oyin mani mɛ sun nɔ bin ɛwɛ ba bɔ bin wakɔla baadu ahlu zahir lani pa inni alana ka zahiriya yani aziz daud ni zahiri ka innal mutabi'ata wajibatun awele oysa sa wajibiyawin wa annahu yujibu ala man sami'a al mu'adhin oke erne me ko bu wajibi ona ka o ladana ho an yakunu misla ma yakun ka enne ka enwuri mi ilana ka muazina ka amma da jamhurul ulama e wajibi awe ko daud ni zahiri ani ibnu harim an andalusi ana ni mazhaban en hadith on mehure to he fa ana ka iza hada am to ujub asana be oda ana ka ukoro ya na ka bakoro se mukoro ana so ka لك ثانيا وهو قال ابن قدامة رحمه الله ابن قدامة المقدسي أمور ما ينبغي وكمن دخل مسجدا وهنا أنون مجلسي فسمع المؤذن دوك مؤذن أيهون استحاب له انتظاره إيشيك جيجا ليفرق دامتا ويقول مثل ما يقول جميعا بين الفضيلتين أوكي دوكا أنوني مي إسانايكي أوكا إنا كان إساناني بانيبا دوكا وإن لم يكن كقوله ana be ka o ka na misana ka aka wa tataha salat don nuzi salanin fala ba ka nyame ka yen waje di muazin do he wa ta do be nyiman ono ni bani hu ina ele ba ana ko ben amma we ba je du nuzi salam fala ba ka nyame ka nasu alaihi ahmad imam muhammad eh, man kusalaye قلت عبد الابن يوسف الأزازي أقوى لا يعني هذا أنه يستحب الوقوف لكل من سمع الأذان ọkọsọ nọ n'ebe sọdọ ka ị ishi ọka ọjee abụọ na ka awọ ka ihe wakana wakifan ọkọ ịka ọnọ ka aka ọjee bi na anahu law kana fil masjid ọka ana wika ọ inu mallasi wakọ mali amri ma dọkwete agubile enyenyen suma azan al muazin ọyọmọ nọ di muazin na ihe mpa yajuzu lahu julus aza ya ọkọ ọyate wa amma dahil awira na ka ngwe fa yakifu on mana baje hatta yantahi almuazin polo di muazin na meta yuraddidu half almuazin da ba tola ila na ka muazin aka summa yusalli tahiyat almasjid aw min dawza ba kusala anazi kumallasi eh nyase yan sala kumallasi tahiyat almasjid aw sunnatu qabliya li salat abskuna na ka awe de ko de sala no betu yani wana kwete la nyisa imama eh, muazin na sala dan so kwete kwa ame e ko baba be ko aboje yani wannan wale ma ya ta dowa ba tori sana ka muazin ka amma wala na mun wallahi ana ka aya na nyeyo ka oku tahiyatul masjid aw sunatu qabliya yani onno a kushiyo ka e onno boje polde muazin do meta do se se ba ba ba tori sana ka ka do se benyima o iko salam doki salisan ogota tarjidu same inda qawli muazin o ko ibale mari pita o ibatora ona ka wo en mona ka muadhin ka ke as-salatu khairu minan nawm esala ononyo da huno aran an yakula mithla ma yakulu muadhin oreba ka en wiri mire na ka ladano ka ba as-salatu khairu minan nawm oba ka ke as-salatu khairu minan nawm li umum al-hadith agobe oy ko ba be ona ko ba be hadithu fi zalik hadith na ko ba ni ranon fakulu mithla ma yakul wa ka en wiri mi sana ka muadhin ka wa amal aqwal al-ukhra aw ila yasa ka qawlihim asman ke ilaya noy ka kai saddaqta wa kala wa baralta dole me bilborun wa nahwiha asanai ka o bena falam yarid fiha dalil ya tamidu alai o ka de manire yani uhiyatere anaika ka anyangu fere non anyangu ba sibaire waraje anajetere hu kadhalika annahu yatabi'uhu inda tarji' li umum alhadith okay aba batura aba mere bi nore ba sasa ija ama tarjih ija ba muazin agube le umumul hadis agoba ija ba tura azan da tan waka agobe oyi ba tura oyi be anaika hadis anaika o be ba kwa ba ben yani imam onu imam oka e wo nare ba tuohi sala ni ladan oka abe mwele tuohi donc kazalik yani rabi'an ogahuna kazalika inda qawlihi fil iqama awa melawen ini oyi kono kaka ikodi qamati salat yani salora je urai ba ka enwuri mire anai ka ladana ka an la misla ma yakun o wa ka enwuri mire anai ka wa ma qawluhum awela ka ka aqama Allahu wa dama umuri la shoje domi ko bo hepetenan akifa hadisu da'if hadisa anai ka o benan hadisu abi anai ka o kumi wa sahih ana jetele an yakula misla al muazzin ona ka wa ka enwuri mi ile ka ladana ka illa fi hayalatain fakot ebini hayalatain eho bino no kene anai ka uba kirinyi kama taqaddam asma kome dawidi ini hadith anai ka yele ka ijo ka ke hayala salat hayala fala e wana wa ka ke la hawla wala quwwata illa billah doke hawa misan anatoa he sigotul azan tawqifiyya yani sigo ungu oe owa he ile yabe anai ka e banyiza ba wo bado redu wa men yani bu bado jepe ile ana e ka do we na no dokito kifia yani ba bado nyizo aza je to bado je fala yasihu ziyada aw kadhala ka wada to fiha inan ka qawli masman ko e ka ka ashhadu anna sayyidina muhammadan rasulullah yani odi sayyidina non to la yasihu ajri فإن إيراد مثل هذه الزيادة أكو إشوا أموني مي إيدا تونون بدعة إيدا موين dɔkɔ kazalika awa mɛlɛbin alhukumu fi salati ala nabi ɔkalaya na ikɔ bɛ ini sala imi yɔntun mori sɔɔla ɔle sala fi tashahud ini tashahud fi salat ijɔda mi tashahud in sala duwale ka kɛ alahuma sayidina muhammadin wa ala ali sayidina muhammad abɛsɛnɛn bidɔ bɛ ɛyɛ kwaso datɔ dɛnɛ sɔnna si ɛɛ shena akowa kusala like haya ala ala hayri amal so asodoka esenenen e ini unwe anaika asihio unwe amemehio onobonto mori sallallahu alaihi wasallam amedowe dotichi Abdullah ibn abi mahzura doke wakadhalik awa melewe siyagu du'a yani unwe adua yani formula adua fala yasihu ziyadatu qawluhum ọka ẹ̀rẹ́ ọjìrì ọ̀yídọ̀tọ̀ ilẹ̀ ọ̀yíkẹ́ nìkan yẹ wọ́dọ̀rọ̀ jẹ́tẹ̀ aliya arọ́fìyà ùjẹ́ náà ìka ọ̀nà ìbádọ́kọ̀rọ̀ hẹ́rẹ́ eh, iná sálọ náà àdúgbò náà dàmẹ́ ìjẹ́ muhazi nọ́ra yòóta alahuma rọba hazi hidawa titam. dọ́kọ̀ wàlá kọ́ọ̀lù hùfẹ́ ahìrì dùá àwọ̀ ìka ẹni ọ̀dẹ́rẹ́mí àdúgbò náà kàyẹ ẹni nàkàlà tó olífọ̀lùmí àd yẹn ní umori ẹ̀wọ̀n wẹ́ẹ́ ma jẹ́ onye ọ̀kàtútọ́ náà wà mẹ́ẹ̀ osan non riwaya na sawe ejeli onon do kali ana hadhihi ziyadat agoke edatonon lam tarid fi ahadithu sahiha eze dowe ini hadisa na ikaye hadisa nen hadisa ebe na ika enne jetere bal warada fi riwayat ad-da'ifa yani idha ya man demure onon we ono bi riwaya na ikaye riwaya onon riwaya na ika ekome agwa la yahtaju bihi ozeba simi hujja ijoza ame do ni riwaya na manbe ono me do kwa koson ton e hopo na ka o je tere hunu wonto mo ni sallallahu alaihi wasallam de ba ka e hopo no e je tinan sadisan ogo hinan wa min al ba'da sami'in lil oka o ini iyunyi anai dawide pa anai ka e awo yani uh, ladana na hiyo li ba'd al-ibarat ona wika ipa enire enyin fi ahirul adhan eni odire mi adhan indama yaqulu enu manaika muazin otaka kai Allahu akbar Allahu akbar da kai ko kai fa yaquluna la ilaha illa Allah yani da kana daga Allahu akbar Allahu akbar da kai ko kai la ilaha illa Allah o ko sanan be yonye wa sawab o kana jere an yatabi al muazin jumlatan bil jumla bi jumla ono ka o wa sa se muazin o chire ile o chire yani statement ono o chire ono o memebe abe o mere amen an muazin ono wa kiri ni dai kiri nye o kan dɔki saabi an ogohin ba min al bid'a ɔkɔlɛ yi ni ɛdame an yakoro ahaduhum kɔbla al ikɔmati sɔlɛt baadol ayat min al qur'an ɔnɔ bi ka ɛ ɔyi ɔyi baa tora ɔyi ka ọdụnyẹni ọna ika ahio kọbla ikọmọtọ ọdịdọ ọbamikọma ọbamikọma sala badol ayat aya min alquran ẹni quran tambi hali dahilin agobe ọyikọna ọna ika eya nwe ika ala anna salat au awunahu zali kaweri sala aba aṣọ ọjẹ aba mikọmi sala abika isana ika ọbẹ náà ẹnwúrẹ e nù ayi ko dole kala ne aba he o ka uzu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim allahu akbar allah mm, asana man jeli eh? onye azan onye istiaza only basmala yani hiyo kene asman ke onto mori sallallahu alaihi wasallam o me zo ya sabian radiyallahu anhu warda bilal o ma me bismi a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim adanye anyu mallashenye anagure idai yani and instead of kahi o 5:30 ɛhɔ five o'clock now do jo awɔ dɛ na ɛlɛ ba hɛ ɛdze na ɛkɔ bɛ na kuma ɛba kam dɛ ana yɛ n'ɛku yio n'ɛka ɔmɛ ɔ agogo now ɔ para ɔgɛ ɛhɛ ɔ para minita ɔlɛ hɛn ba ɛyɛrɛ ka ɔmɛ aza na ɔsipara ɔ ɔmɛ awɔrɔ kasi ko kan bɛlɛ nyɛ na ɛlɛ ahiɛ o after na ɛlɛ ahiɛ ɔlɛ tɛ ɛlɛ wɛkubɛt ɛlɛ wɛkubɛt ego ga-ehe ọpara huminiti awụraghị anya na aka atọ dọn ka ọdọ ihe nwa na okomori ọkwa anyị sọrọ bụrụ anyị alọ nọ enya ribarika ele ma tụtụ nọ ana tụtụ nọ dị yowu wee chiwe ahụhe isaac na ndọkị enwu ilimi ere nọ ezechi ọka ma nị nyọ ana ndọkị ahụ na hụ ha da asinebe na nọ saminan ogohinta wa minal muhaddasat oke oyini edame wadu takwima mutafiku alayhi bayna al-adhan wal iqama ona ke ani ehe ana ka aseto ana ina ka ne owo ehe on iqama da ka umana si hewi umana se mi kama yani asma kama hura hura ya inma lajo ro ro lure ka adhan 330 iqama 335 oko ìmọ̀ ni okay ezenyo baina lazan wal iqama ka an yuhaddidu bainahuma rubu sa'at aka abkoro mehitina kana an an eba rubu sa'at aida 15 minutes au nahwiha aisana ko bene wa fi zalika tafwit lisunan aka iman medu wa jumeto ina kana azan on koma ana ka manne oka anyi sana ka o me ka ojolobo ini mina enan tafwiti takbira eh, tabkir ila almasjid o ba me ka ojolobo oyi hin malasi do ka azan bo sorry koma be 535 ora ready 530 430 o ne o lo ke umona se me koma 335 ndo ine tɔkili takasolo nasa le hudur intizɔri le kɔm agobi o nyuwola na ika ye ale na nyuwolo kɛ na eyizɔ ɛnɛ present ɛnɛ eyizɔ de na ekudze de na ezi kɔma tɔla yi koko mɛ ɛŋɔna na ɛbinuma lɛsi duwele kini n'ohun ɛmɛ ɛbinuma lɛsi kɛndɛ de kitere ta ti duwele ka ìsɔnsɔn náà bɛ n da ya ɛmala mosuku a ɛnɛ sɛmɛ da akudze dɔki wɔmin ha inan dɔya asunna alikɔbili alikɔdimin oyi lɛ dɔ oyi dɔ tɔdubɔ yani sunna alkɔbiliya sunna naa kɔn yɛrɛ naa yi ka ɔɔ inu ala o yanni jintu bɛ dɔba jeezi ɔ imaamin ɔ dɔba jeezi kɔman dɔba mɛ ka ɛɛ sunna nɔ ɔkɔ ana yi ka aase dɔba de yɛrɛ naa yi ka ɔɔ inu ala ayi da tahiya tili mazi ɔnɔ yɛ min malazi o bi tukɔ dɔba yɛ mi kɔman ɔ yɛrɛ na kɔ a ma bɔ la dɔw kusie yi sɛ ɔ yɛ mɔna se mi kɔman dɔba yɛ kuma bɔ malazi da yi ka o bi tukɔ a mi imam fi iznihi bil ikoma dɔmi ka ɔrɔ are jɔrɔbɔ yani haki imam ana ika ɔnɔ awɔrɔ ka ɔsɔ dawɛ ka ɛwɔrɔ ka he imam yi ɔyɛ ko imam awɔrɔ ka ɔɔbɛ dɔɔ ka ijɔ ɔrɔ akani kala so dɔbɛ dɔɔ ka ɔya mɛ kɔma ata ika bɛ kɔ na ka ka ah su da lule ka yɛrɛ ni kɔ he imam ɔbɛ ale na sɛsɛ na sase dɔ ɔsɔ la fɔlɔ kɛ na na because ɛlò kaba ju mɛtɔ sɛmɛ de imam ɔyɛ bɛ donc wa minha ina ntafuitu mura'atu halil musallin

donc hatta ina almuazin rubama akoma sala li intiha almuddat almuhaddada o ka ejanye muazin do do ejanye do sala je yani in etahu mona ke amanje to wa ma zala kasiru min an-nas yusalluna nafila o zoro ro enu mawo e eh, ayi kusi nafila bal qad yakunu al-imam ahdum o wozi ki imam ra ku nafila enu mawo akoko mona je to wa non eh, muazin ra ora bisahi donc eh, ta se an anato hina ahadasu nas beda uhoro gairo ma taqaddama ila azan okono be edamosa anaika azene dawe ile wona ka azene dawe anaika o ya to anaika o dawide inere azan minha okinan masul aynain bi batn sababatain ba'da takbilihima inda qawli muazzin ashhadu anna muhammadar rasulullah okono be oisube oisia oisisi sia iyeba bibatni sababatain yani lele ini no ure peiba bada takbilihima awa wile malaika odole kisan inda qawli muazin eji muazin oga ke ashhadu anna muhammada rasulullah ma dibenuka ani muhammad on twaben wa hadha amalu ghayru mashru' okorona wile naika edenyo ni sharia wal hadithu warid fi dhalik la yasihhu okadisa naika e adowe ine ngwiri mile onon hadithu wa minha inan ma qalahu hafiz fil fatih ana wala naika ibn hajar al-asqalani aw tawana fatul bari ma ahadasa min tasbih qabla subuhi ana sanaika azanna dawe inni aymi subhanallah tawbi da subuhi wa qabla al-jum'a tawbi jum'a wa min salati ala nabi atayma salati yuntu muri sallallahu alaihi wasallam laysa min azan ayni uwahi la lugatan wala shar'iyya inu wabayan abini shari'a dɔkɔ minha inan aljahru bisalati ala nabi min almuazin ba'da al'adhan ɔnɔ bɛ ɔyi kaa tɔ hɛ ɔyi masalatu ya nebi awɛlɛ mana yi ka ladanu la hewta fazalika bid'atu munkaratun ɔki bid'a bɛ na a dirijatan a dɔwɛlɛ ma ولكن سنة أو كاوي لنا يكوي سنة ما تقدم من صلاة والسلام على النبي سرا لا جهرا أنا سنة يقول عدوي دي أو إمي صلاة ينتو مولي صلى الله عليه وسلم إنويلي ولا جهرا أبا يقاتوه أذن يدو كوليكا أفيكا أعزان أقوين أمونا صلاة أبطا نورا هيو اللهم صلي على سيدنا محمد الفاتح لما أقوليكا دو واك كو جيجو جيجو باهيو دوك ومنها إنان أو التسمية قبل أذان أنا وهيك بسم الله دعوة هون بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر يعني صنن بدعوة ومنها إن التتريب والتلحين في الآذان أنا وي أوي توليت أنمي أتي أوي مي أوي كوجموني إن لي أوه فإن ذلك من البدع المنكر يعني أو إني بدع أنايكا أدوالما يعني كواهو أهنايكا مدى ahenye mada six haroka ilanin do kuma eporo da nguna twelve haroka ahenye haroka te kana we ndo me do six haroka dɔk wa minha fi badi duwal ok inan awe anyi sana ka ipaine kure nye me adorbu ala tubul qabla azan adanyi de eh, yaba yaba hu da ka okonge ne hudan especially enwini mi kodiri ana ka anyi mandiri ne hudan okonge na aljanna awen ahekwa so ene enwe irimene eze dabanye ya kwura nan enumene hika eika na ọda zuhura dabara akọdiri anaika ọkọngọ na eyi hua. shetan wa na anyere dake ashiron anato eo iza sami a mu'azinan ba'da al mu'azin al awwal fa hal yutabi'uhu o kijo lo wo ko la hio o bele manaika a dira hio okay anya ya ko sada no ka zahirul hadis ko ana hule to yani hadis ana na'am eh ya tabihu li umumi qawlihi idza samitum awa sasa agwai wana ka o oh, be kai ijo wa won mimi wa dela wa ah, ladan ila yin malasha ijo na wa ra ko ladan sala hiyo yani de adel ibn yusuf al-azazi ala nyo ko wala sasa ko kontu mo sallallahu alaihi wasallam o kiza samitum al muazzin ijo wa wa ku muazzin manaka dɔke hadi ashara ana tuwa woronya laura almuazin oka ana wika ozori muazin wa alima annahu yuazinu dada yeka ahyon walam yasma'uhu li ba'd dada wa agboy nuzi ana ikaye yani ola nuzi ilada aw samam olonon abogutaben oke zahir annahu anahu letu abkaye la tusrihu lahu mutabi'atu li annaha ok ebe anahuletu abuka ebe baba we e eh, ni sheria ya ko sasa liana ai mutabi'a muta'alliqa eh, bi sam bi sama aka go ko sasa binezuge eh, oyo yani wabu gutado ku muadhi na yon do chai hon le na go ka we usaka inji wele kada ja kusala da ulana kwao au ka ka wao iza semitu munida inji wao ka hiyo ana weo ah hono ya ono de wele ke ladano ile solo so ah hiyo

wa ko asman kontu mo sallallahu alaihi wasallam o me ka ko se e eh, o nyidu se bi denon ono ko na ngunan ozo muri so inshallah e ba jelen this is 550 maybe anyo na ni question anya ngo shawe elenye de salam me de la na me de na wo naam wa alaikum salaam. na akọrọ okwu mmadụ na-ahịsala enwere na-aka na-ahịsala n'ọkụ ele hokewere keweri enwere na ewara e, ọzọ na ohi owe aha amen ọrụ na ahịsala n'ọka ele hokubadi ele hokubadi oyeko ọdụ na ohi na an alẹ́ni sáwọn àgàdàgà haya haya haya haya ọ̀nà àhìọ́bùdá àhìọ́ ọ̀nà àkàhámà náà ọ̀nà àkẹ́yìn sáà àhìọ́ wọ́láwù tààlà àlà naam waaleykum salaam naam naam. na onye onye mosque don koko sala ona ni ya wori <laughs> eh, ah, ya wale matia eh na ha mosque awo den na ebe ona dure kabla ibn abbas ini ku jumat yon da wa da wa isalan agwele na ebe ahio ka se ku hala ngori na ni jumat ena eh, na ni jumat da ko ko jumat non so eh, ko sha edo ka anda ne hiyo imela ya ya na ni malazi ko ko ni na ko ko ne wallahu ta'ala alam Naam, amen. Ah, sa ka so me kana eh, hayya ala salat because hayya is command bini sala. Ana ka wani sala yujibu alaik. Oye ko okura bi wajibi. Sagwa wa ka sa me wajibi odo wa nwenyi do wa ndo. So uh, ono me lak that's ono hona ne. Hayya ala salat, hayya ala because odo we come to success, come to salat. So son kana watu ko wallahu ta'ala alam. نعم naam. naam. naam uh, bilal roja allahu anhu warda o ne tuntun mori sallallahu alaihi wasallam ka on to mori ya me koma on to mori o jina be la me koma o ko sahaba me koma da ko je on don to mori aguka awa ah, wa ka lo ka ewure kama ajine be na so kwete aso aso wa jeni da ha onore se kata so se na izo wonon wa alexa edamo Nam. Nam. naam hmm muwadi na isalam abono meyan agoko ne bi eh, jumat oiwo oiwu hutuba ono baba bahuna oi tohi one muwadi na kan abi sali jumat on da ko kun na tahiyatul masjid abu wele da ya tudu wa hutuba na ki mama me bota sala na wa doje we we nyi hutuba ya ura inan wala wala je je mama wala sɔɔri jila da nɔra mɛta ijɔnɔ eh, do sɛsɛba ko tahiyatul masjid wallahu ta'ala ala wale sɛ ma ayi bɛ ka minnu ma ɔni sista agɛ eh. five fifty five a sɔnna ma ɔni brothers awɔ naam. naam ala sɔlɔ halikum naam. na ana ke muwazi na ya laika hay hay ala salat hay ala fala kan ku sala muwazi no le sunna ne wa sunna so muwazi no wa se abu jahili cha no da wahala ay ko so wa wa kata to agu kora ka kaya ala sa oya ne ya wa ka oya oya no Allah ta'ala ala nam sisters wa alaikum salam Naam. salatul istisqa ibire nyi sala na akọ anyị salatul istisqa sala na akọ agokori ya ọzọ na n'anyị sala na akọ agokori ya ọzọ na eje akọ hio hio da ọzọ kụ sala ina hidan e shori onye kọma ọrịa nya adan oyekwo onye kọma onye adan atụ ụtụ na nwa ụtụ tekwara da akwọ ọịza azụ ya kwọ sẹ́yìn ó nìdí kọ́mọ̀ ní adan sàwọn ọmọ yẹn wọ́n lọ́hùn tààlà adam sisters Any question? Naam. Na ana kidan biliya sala ya tare. Biliya ne bile mu akiza samitu muazin. Sana ka ya yi kuwa hono ko mole amma anye anye ro ro wele dan biliya ko e na ro ro le ko ya ka biliya na man e and now understand the jaility wa so ya rowan so roda ka widan bila nana ka onto moni ki sala ala sa okay za sami'tumul muazzin ana ka wa ko za hiu sala sana he abu no bu sala so a ka da e wa wa ka da ka ba ka en haun ana ko he tele yani ostu ka wa bu hiya wa ka on mera ka wa so abona me wallahu ta'ala onto moni sala ala salam lam yufariq bayna al muazzin wa ahlul bid'ah wa muazzin wa ahlus sunnah wa alaikum salam dede naam ijọra anira kọsa dọọsẹ batama ya oke ọkọ da akwụsala naam ohia ya were kọ ya to nita shehud ina aka ni awa bere mana ọrụ akwụsala ịraka ebe ayi ohia ọrịa ya atụ da ka ọrụ ka nrịraka ọhụta ana yuka o oh, e kwete hu ne tesu data mai do ba ne tesu ana ko ra kwete ko wa na do ko kusala no no do ko ra ka e na ijo ra ko do mi sujudu qabli o e se tenyo ta cha u dana ka o hi ai ona ba abona me wallahu ta'ala ala sisters ala ko ni ko yan wa alaikum salam na kocha na ko da afsala do ma bu hete yani oyo wa bu hete muhallifa sunna wa sunna ne wa ba me anto mo sallallahu alaihi wasallam asma ko me bene mu ata imam malik sunna ni ati sunna ni bena ba ben kai en na kusala sala be man so wotin ra chen wa ba ko do manu bu hete wala wala le onto mo re be ba ko da asab al qasim be wa jonye so enye ya da ka wada kawo nyene wada kawo noro wa sala u bere sobo tenra chaun asura sobo asura ku sala ala ni especially wa mana lisa tala to maka dule ka ala ni ma sala no me mani men ala ma mani me ala mo rasu ala ni aku sala da ka da ka uri masu wo pinane ne le kawo jowo ina la chaka wa seton so no ede nyoka wo me wa ko sobo tenra chi awuka idon to mori sallallahu alaihi wasallam e ba ka don to mori sallallahu alaihi wasallam doji we am be so botin ra chono an ka ma so watura dani al qabd ka wadan ya na besa na bisunna na kai wa me ka to mori sallallahu alaihi wasallam ora ko sala doka sallu kama ra'aytumuni usalli kwa asman ka umere kama kon yani wa ba sala yo on to mori sallallahu alaihi wasallam ọmẹmẹ kọ àbọ àbọ bẹdọ kọ asokọ da ika yi awọ yàtọ yi ọnà ìkọntọ mọlẹ sọlọ alẹ sọlọ mọkọ wàlláhu ta'ala alam so inshallah uh, iwa jere wele yala enwuni kitabu salata na and salah is very important ka although listen to it attentively luwa ko asma kuntu mori sallallahu alaihi wasallam me ko agoka ọ̀rọ̀wá kó sálà ẹ̀kú yọmọ kìyọmọ dẹ̀ ẹ̀yìn sálà náà kò So sọ́ asma asuma kó tó me kọ́ bọ́ kó asuma nkè ẹ̀rọ náà bẹ̀ mẹ́rà kọ́ agbowó wọ sálà lẹ́hu ahamiya tún kàfẹ́rọ̀ ọ̀ oh, wà very important náà wọ́n ní bani wọ́n ní gígírí ana kai awwalu ma yuhasabu bihi abdu yawm qiyama as-salat ite ba bana ba misilu yari ya ko yawm qiyama ona wi fa in salaha ana yakisala no le doda fa qad aflaha wa anja ora ha ya ndola lele hore haran wa in fasadat ana bikodu fa qad haba wa hasara ora juru we ndi ago ni ke sala ya listen attentively isana ka aga kidan sa mafole sebi dana ko me ko da sai kai ba ka da kele ka ora kun mun do me ke isalon ya ko mun do me do ye dia ba yi no anai kai a ko sala de yanya wa na subhanahu wa ta'ala subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha ila ant astaghfiruka wa atubu ilayk